I'm totally. What's are you hiding? Ah, nothing much. Hope you are not watching porn. Oh, we're taking it easy. Just like that from back to back. I know. I know, but take it easy, brother. tó bà ló tún ṣe ń sìn ni. mi ò wá jẹ ọ in fact i'm not why are you looking at me like this mi were comfortable pẹ̀lú lókè rárá o. I, I am not getting this what I'm not getting is you signed a contract. o lọ síbi kankan ọtí tó bá sọ nǹkan tó ń ṣe fún mi. you met this guy you did it for me o jẹ́ kí n mọ̀ báwo ló ṣe fẹ́ kí n trust ẹ. ẹni tí èèyàn bá trust lè máa recommend not someone like you so you two you're stalking me you are suggesting polygamy for me right. mi ṣe irú ẹ. ìgbà tó bá ní ìdíwọ́ ní ìfẹ́ ojú ẹ̀ máa wálẹ̀ sí i ló máa ṣe mí gẹ̀gẹ̀ àsínú mi máa máa ṣe é bẹ́ẹ̀ ní pé mi how how does that make sense. jẹun yó a máa ń dáná wọn mọ́nà ni o ẹni tó bá dẹ̀ ní pé kí la máa ṣe òun náà la máa ń ṣe hàn bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n kan ṣe lọ́wọ́ tí mo wà yìí mi ò kọ́kọ́ sàn dòru o ọmọ yìí ní mi lára ó ní mi lára ó ń dà mí láàmú kó jẹ́ kí n rí tèmi ṣe ọlọ́ má jẹ́ kí n ṣiṣẹ́ fún níṣẹ́ lóòótọ́ o mi ò sọ wípé ẹ gbìyànjú ẹ ń gbìyànjú mo dẹ̀ ń rí ipa ẹ̀ ṣùgbọ́n ṣe lọ́wọ́ tí mo wà mi ò kẹ́ ẹ̀ mi ò kọ́kọ́ sàn dòru ni mo sọ èyí tẹ bá máa ṣe fún mi lọ́tẹ̀ mo fẹ́ kó potent kan mo fẹ́ kó gbóná dáadáa kó n gún mọ̀ lára wípé òun ti kọlu ayé ewu ẹ gbàgbé ewu kan ewu ẹ ẹ ojú bẹ́ẹ̀ lọ ojú bẹ́ẹ̀ mi ni mo wà bí mi mo lọ ojú mi ni mo tọ̀ lọ́bọ̀ ẹ gbà mí ṣẹ́rí owó kì í ṣe problem ẹ̀yin náà mọ̀ mí náà tó bá ti di weekend lágbára owó ẹ̀ máa gba paycheck tí bá ti gbà tó bá máa fi di sunday òun fẹ́lẹ́ ní àárọ̀ monday ẹ máa rí náírà ẹ wò kọ́nà kó ṣàánú mi náà ní gbogbo owó tí mò ń gbà náà nǹkan tí mo fi ń ṣe náà nìyẹn ọlọ́run má jẹ́ kọ́ ọmọ yẹn jẹ aborí dèpè ni ṣùgbọ́n eléyìí kò lè dánú o kò lè dánú o tẹ́ ẹ bá ṣe léyìí tẹ́ ẹ bá ṣe dáadáa mo máa lọ síbòmí ah ọmọ yìí gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni ẹ ń dára sí mi ah! kí ló dé tẹ́yìn máa ń gbàgbé nǹkan ọ̀hún dára sí mi lórúkọ ẹ̀ dára sí mi lóúnjẹ́. Ah, mi ò mi ò mi ò lórúkọ yẹ ṣùgbọ́n ìlú ifá ìyá alájà wa ní ifá ṣebí ẹ mọṣẹ́ yìí ẹ lu ifá dára sí ilé ọmọ ifá màá tó pè yín ibi iṣẹ́ ni mo wà màá tó pè yín. jọ má bínú jọ torí ọlọ mi mọ pé òun pè mí mi dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ lé torí orí kọ́ọ̀ tí mo wà pọ̀ bẹ́ẹ̀ yìí táyọ̀ ń pè mí látàárọ̀ ló fẹjọ́ disturb mi ló jẹ́ kí n mí sí kọ́lẹ̀ má bínú ṣó ti gbọ́. tá a mi lè wọlé mi dẹ̀ bínú mọ́mì náà lọ ní kí n gbé kiri wá fún ẹ wọ́n ti bẹ pákíǹgì máa ń láì. mọ́mì wọ́n ṣàdí gbogbo ẹ̀ wọ́n digbá wọ́n dagbọ̀n ṣá ẹ báwo yẹn fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn wo bá mi kí wọn ní mo lọ ṣe o ẹ ṣe dẹ̀ máa wọlé ìsìn àbí báwo. àmì mi lè wọlé ìwọ náà ní pínlẹ̀ ti ṣú àníkè ọjọ́ tún rọ̀ jẹ́ ń tètè máa padà lọlé. ẹ mú mọ èyàn ó ṣe ń bínú ni o nítorí pé mi ò tètè píkì kọlẹ̀ bọ̀bọ́ yìí táyọ̀ yìí dẹ̀ ni o mo sọ fún pé kó yé pè mí mọ́ kó fi mí sílẹ̀ o kò ní gbọ́ràn ẹ ó ṣe ń bínú ó dà wọlé. Ah, mi bínú táyọ̀ bọ̀bọ̀ tó máa ń wá ibi iṣẹ́ wa yìí eh. tọkùnrin bá ti ń pe obìnrin bẹ́ẹ̀ yẹn lemọ́lemọ́ á jẹ́ pé ó fẹ́ kankan ni ṣùgbọ́n ọ̀rẹ́ mi nìyẹn ó dẹ̀ máa ń sọ gbogbo nǹkan fún mi kí lè tayọ̀ fẹ́ kí ló fẹ́ sọ fún mi eh. Iki, iki ni èké ó dà máa sọ fún un níṣẹ ló ń pè mí á nìyẹn o pẹpẹ sí o òun fẹ́ gbé mi jáde o kájọ jáde o ó dẹ mọ yí pé iṣẹ́ ló pè mí àti ẹ pọ̀ mi ì dẹ fẹ́ mix eh, business pẹ̀lú pleasure so reason tí mo ṣe ń avoid ẹ nìyẹn mi ò fẹ́ ru gbogbo ràkàtì àyẹn. kí ló ń ṣe ẹ́ ara iṣẹ́ báyìí náà lè rẹwà. wọ́n mọ̀ pé sọ pé all work and no play Eh, make you a dull person ó <laughs> eh, mọ ohun tó ṣẹlẹ̀ ìwọ náà ó ń ṣọmọ kékeré ó ń ṣọmọ kékeré kò dẹ́n ṣe pé o ní boyfriend kan àbí hmm. àbí ṣé o ti ní boyfriend tó sọ fún mi. Eh? ìwọ náà tẹ̀lé jáde you work so hard so you need time kí wọn náà fi relax hmm. come on come on tẹ̀lé jáde. mo ti gbọ́ kò sí wàhálà máa gbìyànjú gbẹ́sẹ̀ kan máa rò máa tẹ̀lé mo ti gbọ́ ó dà wọlé. omi ìlú wọlé àríra níbi iṣẹ́ dẹ̀ tètè máa lọ. òjò dẹ̀ ló rọ̀ yìí o rọra o má sáré o ṣàmọ̀ pínlẹ̀ west kó dẹ̀ bá mi kí mọ́ mi ní mo lọ́ọ́ ṣe o mo appreciate everything tí wọ́n ṣe fún mi o ṣé àtiwọ́n náà dé olú bye. kankan no no no no no mo free mo free mo free mo free eh so eh send address sí mi kí wá pick ẹ mẹ send address sí mi mo ní mo free mi ṣe nǹkan kan <laughs> o sure o sure okay alright see you then. Wow. jackpot ni ó ti yó. ohun amajẹ láyé ọwọ́ rẹ̀ ló wà ó ibi a máa gbà kọjá àtòhun tá a máa gbà kọjá àkọsílẹ̀ ni lọ́wọ́ Ọlọ́run àkọsílẹ̀ ni ire ni mo fẹ́. má forí wórí ká má fi gbàwé gbà láyọ̀ ọkọ torí tiwa ọbọ̀ ẹni tó bá ní ìfaradà yóò má lè gé ṣá ire ni mo fẹ́ o ire ni mo yọ fi mí dára ire ah! fi mí dára ire. ó ti lọ ló bá lọ yálà ya wọn wà wà wà waris wà wà wà wà wà waris wà gbà lè lọ mẹ́. That's what's up. Ah, baby má bínú o mo sáré clear àwọn bills wa ni. àbí ah, mo mojú báyìí o you are a good dancer that's nice <laughs> ó ti sáré yàrá rẹ nìyẹn. báwo wá ni ṣé ká ṣì wọlé lọ ni. Eh? No, no, no, eh? no, no, no, no, no. I had so much fun already. I'm so tired. Time she was now. Mama, she's my lolly. My lolly, my lolly no be by law, no, they are. ṣáàbí sòrò ní kí n tán náà má lọ ṣubú. ní sùúrù wá fẹ́ wọnú lẹ́yìn. je quoi mieux. Babes. Babes. Babe. Ah. Diaper ni mo feel yìí. Ah! ah. Bẹ́ẹ̀ ló wẹ̀ tì yìí. Ah! Ṣé mo tọ̀ sára ni? tó bá ń lo diaper láti ní extra nínú báàgì let me check her bag. Ah! diaper yìí. tutù ó tutù ó tutù mo tún ti tàn lé mo tún ti mo tún ti tàn lé. pẹ̀lú dépà tí mo lọ yóò tún tutù ọlọ́run irú kí lélẹ́ báyìí ṣé yóò kó tún tutù ni mo tún ti ṣẹlẹ́yà mo ti ṣẹ̀sìn mo ti ṣẹ̀sìn mo ti ṣẹ̀sìn yé yé yé yé èyí táyọ̀ tún ti mọ̀ pé mò mo mà rò pé mo ti bọ́ nínú ogun yìí ni o nítorí ẹ̀ mo ti ṣe lọ́ra dé pa ṣó yẹ kó tún rìn ṣó yẹ kó tún rìn eléyìí náà tún gbọ́ kó gbọ́ kankan àyè ayé yìí kí mo jẹ́ fún yẹn ẹ̀dẹ̀ fáyé mi sílẹ̀ mo tún ti jẹ̀ sí mo ti jẹ́ lẹ́yà mi báyìí èyí táyà náà ti mọ̀ pé mo tọ̀ ni ó ti mọ̀ ó ti mọ̀ ó ti mọ̀. ọ̀rẹ́ ọmọ tí mo send picture sí ẹ yẹn tí mo send picture sí ẹ ọmọ yẹn ni a lọ sí club mà ní àbàdẹ èdè mo máa ní pé kí n ṣí ṣáwà fún òpó kó wà lọlẹ o. ìgbà tí màá fi padà dé ó ti tọ̀ ìtọ̀ ìtọ̀ ó wà mọ pàmbàmbà rè ṣé o bìlíìfù wípé lílì yìí ló dáìpà dáìpà. mo ti ṣe sí mo ti ṣe sí mo ti ṣe sí.

tí màmá pa mo náà yàn lo dáìpà mo fọwọ́ kọ ìbàdí ẹ̀ báyìí dáìpà ni mo wá ní pé ẹ tó fi lè máa lo dáìpà báyìí definitely ó yẹ kó ní extra nínú báàgì ẹ̀ mo ṣe wá pọ́ọ̀sì ẹ̀ nìyẹn ìgbà tí màá tú pọ́ọ̀sì o lè believe pé two diapers ló wà nínú pọ́ọ̀sì ọmọdé yìí same dára náà dára dára ọmọ tó pupa tó fine gan yẹn mi ìrú eléyìí rí o tó síngbọlẹ̀ tó fáì dáadáa wọn tí mo ti sẹ́ẹ̀tì pé lálẹ́ yìí á nọra máa pa ni. ogun ìtọ̀ náà fi ṣe o ìtọ̀ ní ogun ìtọ̀ yìí lọ́ fi rán ọmọ yìí bó ṣe fáì tó tó síngbọlẹ̀ tó yìí gbogbo ilé mi ló rò fún tọ́ máa ṣe pa wọn home service cleaner kọ́ bá mi clean ilé mi ní báyìí. Dara good morning Oh, ní mo lè ṣe ní kí n ṣe breakfast fún ẹ nìyí ẹ Dara àtọ̀ọ́lé àtọ̀ọ́lé sórí ìtọ́ ẹ̀ ń bá fi lọ dín ẹyin fún ẹ ó ba gbóńlé jẹ́ fún gbóńlé lóòrùn fún ọ̀tọ̀. ẹjọ ìyàwó ń bọ́lẹ̀ fi rìmọ́ọ̀tì sí o ìyàwó ṣé etí ń dùn ẹni báyìí níbo ló fi remote television mi sí. mọ́mí ó wà bẹ́ẹ̀. wá mú jáde ó lè jẹ́ pé ojú ń dùn wọ́n lé yín. ṣé bó ló wà bẹ́ẹ̀ kí ni ẹ mú jáde àbí ó wà ń bẹ̀ mú jáde. fóònù máa ń lọ mú fóònù wa. mo mú gbèsè gan. níbi táyé ti ṣe yẹ̀yẹ́ mi bàbá gbogbo fọ́lẹ̀ mi ò. dámi lọ àbí ṣé wọ́n lọ ní fóònù ní kó tó máa yẹ̀ wò. hello dára sí mi. hello àǹtí mi a ní mo tún ti ṣe ẹ̀sìn mo ti ṣẹlẹ́yà tí mi ò ṣe rí láyé mi a ní mo tún ti tọ̀lé again eh. ṣe tẹ̀wá rí ibi tí mo ṣe sí lọ́tẹ̀ yìí kò tiẹ̀ ṣe kò tiẹ̀ ṣe ibi tó yẹ kí n ti ṣe àti mi ẹ̀wọ̀n mi lè jáde kúrò nílé bí mo ṣe wà ojú tì mí ojú tì mí ẹ̀wọ̀n àdúrà òṣìṣẹ́ àdúrà òṣìṣẹ́ jọ kò ṣe kankan ẹ̀wọ̀n bí mo ṣe wà yìí tí bá máa fi kúrò lórí bẹ́ẹ̀dì yìí kí n tẹ má díjú rárá ni ìtọ́ àtún ti jábọ́ rẹ́kẹrẹkẹ má ti sọ́wọ́ gbónú lédìrà nù òórùn burúkú tó bá ti mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ẹ já ẹ wá nǹkan ṣe sí ni bíbẹ̀ ẹ̀kọ́ òkú mi kó má jẹ́ òkú mi lọ máa gbé ránṣẹ́ sí yìí o ó ó dà mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. àbíkẹ́ ẹ̀yin ọ̀nẹ́pẹ́ ò lè wọnú ọ̀dẹ̀ mi wá ń jó sí jó o ti dọ́ọ̀dẹ̀ yìí gbẹ̀yìn ẹ̀yin mọ̀ wípé òpèrè lọ́gbọ́n ń ṣe lọ́gbọ́n yàbí ọ̀nà ọlọ́gbọ́n tó bá ṣìgbọ́n tí ò bá fi tòmùgọ̀ ṣe àfàìmọ̀ kó mọ̀ sí pé kòtò tó mùgọ̀ gbẹ́lẹ̀ lọ́lọ́gbọ́n òṣùbù sí. àwọn ọmọ pé ṣẹ̀ṣẹ̀ ń bẹ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ o ìṣẹ̀ṣẹ̀ sì làgbà ǹjẹ́ wọ́n mọ̀ pé òòṣà kan ń bẹ náà ìdílé wa yìí tá à ń ṣe àbọ̀ ọmọ. wọ́n ní tá a bá gbọ́ tẹnu ẹ̀gà á mọ̀lẹ́gà ń pa àtò sáwù o ṣeun lóòótọ́ ti ṣe díẹ̀ tí mo ti yọjú sí i àmọ́ ṣé bẹ́ẹ̀mi àti ẹ ṣe bí àlímọ́ sọ̀rọ̀ ẹ bá ń sọ̀rọ̀ lórí fóònù. à ń sọ̀rọ̀. ẹ à ń sọ̀rọ̀ lórí fóònù. ó lè dàbí káwa méjèèjì ó fojú rinjú. lóòótọ́ ni ò parọ́ kò lè dàbí ká fojú rinjú àmọ́ lórí ọ̀rọ̀ ti ìṣẹ̀ṣe ṣé bí gbogbo ìgbàkigbà tó bá ti bá mi sọ ṣé bí èyí tó bá kángun sí wa lówó dídá nídìí gìtì wa ṣé bí mò ń ṣojú ń dá sọnù o ẹ tún ẹ wò ṣẹ̀ṣẹ̀ bí ìgbà tí ṣẹ̀ṣẹ̀ ò jẹ́ kankan bẹ́ẹ̀ ìṣẹ̀ṣẹ̀ tá à ń wò yìí ńlá gbà ká má fa kókó ṣòfò lórí ọ̀rọ̀ ọmọ tó ń sọ fún mi àfi tẹ́ ẹ bá ṣe òòṣà tí ń bẹ́ẹ̀ délé wa o. ṣóòṣàn ló wà ń di ọ̀rọ̀ wípé ń tọ̀. nígbà tẹ́yìn pátì tó bá ṣe pé bẹ́yìn ti pátì o làwọn abá pátì ọmọ bí òòṣà wo ṣe rí wọn ti dáná sun wọn ti kó sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ yóò sì máa rù káàkiri. tẹ́ ẹ bá ti lè ṣe òòṣà yìí tẹ́ ẹ bá tún gbọ́ pé nǹkan tún ṣẹlẹ̀ sí àbí ń tọ̀ kiri àbí ń tọ̀ lé ẹ wá kó sàwọn kẹ wá kó dànù. fún ọ̀lẹ́ bíi oṣù ó ti mọ̀ pé tèmi àti ẹ̀ bí àjọmọ́ fa nífàǹfà òtòrò àwọn lórí rẹ̀ o ó ti mọ̀ pé mo ti sọ láti lẹ̀ wá tó bá ti jẹ́ wípé ká fowó sílẹ̀ mo mọ̀ pé mi ò kì í sá o pé iye báyìí ló kàn wá ní nǹkan kí nǹkan tá a bá nífẹ̀ẹ́ ṣe o ṣùgbọ́n tí wípé kẹ́mi fúnra mi máa wá sídìí òrìṣà àmọ́ ibi tọrọ dé dúró ó dáa náà mo ti gbọ́. ìwọ tẹ lọọ gbọ́ ọrùn pọrọ olówó dé lélẹyìí gbogbo wa àjọmọjú wa tó bẹ́ẹ̀ gbogbo tó ṣàmúhàn bàgbà làbà fún ibi tó bá yẹ kájọ ibi tó bá ti yẹ kájọ àjò ń bẹ. àní kókó ìṣàtì ẹ kó di tá a lè rí wọn. ẹ lè rí mọ tó o bá ti gbọ́ ní tèmi wí gbogbo tó di tí wọ́n mọ̀ fi bú gbogbo wa. ẹ tí wọ́n máa fi bú àwọn bù. gbogbo wa ni wọ́n jọ mọ̀ fi bú. nígbà wọn ti bú wọ ṣé wọ́n bú èmi mọ̀ ni. mo ti gbọ́. sọ́ọ̀sà jẹun sọ́ọ̀ jẹun. ṣe ṣe ìyàwó mi o ẹ̀fọ́rírú ẹ̀ tó máa ń rí. ọwà ọ fẹ́ jẹ ìtàn ejò ọwà. gbani ó fún mi lẹ́fọ́ àtẹ̀kọ́. <laughs> mo rò pé ọ̀sọ̀ pé ọ̀jẹ̀ tẹ̀jọ̀ bá níbo lọ ti rí. yẹ́mi sáládì ẹjọ́ torítọ́lá ẹ má bínú ẹ fún mi ní just little time máa fi rectify it. ní gbogbo táwọn méjèèjì yìí tí wọ́n ti ṣe mistake gbogbo ẹ̀ ni máa ní kàn fi mọ̀ mi so I rectify everything ẹ̀ jẹ́ kan fún wa ní time just little time. rectify gini nǹkan tó ti bàjẹ́ for how long for how long gbogbo kò sí tí mo rí ní gbogbo consignment èyí tá a máa rí tó yẹ kó gbé wá sí c wọ́n gbé lọ sí d èyí tó yẹ kó wà ní d wọ́n gbé lọ sí e ẹ́ wọ́n kò dá gbogbo ẹrù èyí tí òye ìdíyẹ kó ti dé láti bíi two months ago three months ago àti ìrí kankan and by the way where is Darasimi where is she and ibolẹti where where did you get all this ibolẹti wọn wọn kìíní ibolẹti wọn tẹ gbé síbí àwọn tí wọn ọmọ yàtọ̀ láàrin ìwé bill àti invoice did you go to school at all the only thing you know is just to talk you talk and talk from morning till night ṣojú ọlẹ́wẹ̀ rárá ṣá àìgbọ́dọ̀ ti kọ́ yín wá wọ́n ṣe especially this one this one she ṣe dollard kò mọ nátẹ̀ tó bá send email sí wa ẹ̀yin tí yín tó ń kọ yorùbá sínú email a tún fi yorùbá sínú email can you imagine anywhere you in fact ẹ kí cross check iṣẹ́ wọn ni torí mi understand will you shut up there don't talk when i'm talking see and let me tell you i don't know how to use social media mi ìmọ̀ lò mi ìmọ̀ bọ́ yẹn upload mi ìmọ̀ instagram ẹnu tí mo fi sọ pé adégún náà ni màá sọ pé adégún màá bá ti yí jẹ́ màá gbé yín wálẹ̀ màá sọ yín dẹ́jú wálẹ̀ kọ́fí yóò lè gbọ́ ní mọ́ I'm ah. gonna call all my friends wọn ni nobody will patronize you anymore can you imagine do you know how much I invested in this business. nobody to call me. Nobody should call me now. Orí o. Ẹ don't want to receive anybody's call. Nobody should call me. I'm tired, I'm tired of this life. Nobody should call me. Can you imagine? Mo sọ̀rọ̀ lẹ̀ sí dókítà máa ń rìn ju méjèèjì. Ẹni ló kò lè dùnú fún mi. Especially you Beatrice, you've been in this company long enough to know what to do. Ṣé wọ́n lọ ń kọ́ àwọn olódò yìí? Gbogbo orí gbogbo wọn ti kú, definitely orí tiẹ̀ náà ti kú ni. O oh, ìwọ ló ń kọ́ àrìndì yìí kọ́ máa fi Yorùbá sínú email. Àbí bẹ́ẹ̀ kọ́? I am in fact I'm highly disappointed in you all. One person èèyàn kan èèyàn kan péré ni ò wá síbi iṣẹ́. Tí gbogbo ẹ̀ everything wá tán upside down can you just imagine kí lè forí yín ṣe ìjọba kí lè forí rò mo ní pé kó dáa fún gbogbo yín kí gbogbo yín lè lọ sókè jù mí lọ bọ̀ rádaràda òun lè bá káàkiri I just don't understand what is going on. ah madam this one wey you talk now you no follow o you no follow ah the real problem for this place na she ah yes na she be the real wahala people say we get for this place they say go do left she go say go do right ah. they say no comot she go say comot ah.

i not tell you i not tell you say na she be the real wahala for this i no tell you. àbólórí burúkú ni yéèyàn ẹ̀yin méjèèjì wa jọ ń gbẹ jọ ń gbà jọ ń gbẹ jọ ń gbà sọlórí burúkú. if they say go up you go say go down if they say jump you go say no jump if they say sleep you go say wake Not be so. ṣé kí mo máa gba ojú ẹ̀ méjèèjì mo máa wọ́n kú kẹ́lẹ́ bàbá mi lọ́wọ́ bẹ̀ ṣé mi fàdí rẹ̀ o àbólórí burúkú ni yéèyàn kò ní ká àfọwọ́ ṣe sọ́kọ́ ló bẹ̀ sí ah babe àrífín ti wá pọ̀ gan báyìí o àrífín ti pọ̀ débi pé mi ò tiẹ̀ lè gbámọ́ ni kí ni gbogbo nọ́nsẹ̀nsì yẹn bàbá oníkùn gbẹ̀ngbẹ̀ yẹn ó wọ́n mi tán ọ̀gá náà wọ́n mi àwọn olóṣì ẹgbẹ́rẹ́ méjì náà tún wọ́n mi síbẹ̀ náà ni mi tẹ̀wá relevant rárá ni mi ìwúlò rárá mo tún ṣọ́ọ̀tì fún ìjọba kí ló dé àpò ó ti ti tó àtìkù báyìí four one k yẹn kọ́ bá mi gbé naija yá máa lọ ṣiṣẹ́ báyìí sí náírà máa bẹ̀rẹ̀ business máa máa taṣọ wow luxury kò lè tó bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an ṣé mi tẹ̀wá wúlò rárá ni kí ló dé mò ń sọ̀rọ̀ mò ń tara látẹ̀kùn o ṣé i am not i am not communicating hmm? mi communicate ah mi ti lọ rí gbèsè. adéolú ṣé bí dára sí mi ṣe ń ṣe ìṣódà ẹ mo pé dára sí mi pé pé pé pé kò gbé aago. èyí email kò send message kò send kò wá síbi iṣẹ́ kò wá síbi iṣẹ́ what is going on is it something i'm supposed to know. Ah, èmi náà ti ń try láti pè pé ó tó bí ijọ́ mẹ́ta ń sìn kò gbé kọ̀ tèmi náà and mo tún wá lọ́lé ìgbà tí màá fi délé ẹ̀ ó tilẹ̀kùn mo try láti kanlẹ̀kùn mo tẹ bẹ́ẹ̀ bọ̀ mọ́tò ẹ̀ wà ń but nǹkan tó tiẹ̀ wá ṣẹlẹ̀ pé ó send message sí mi ní ìjọ kan báyìí ló sọ pé i'm okay i will see you later ìyẹn ni mo fún mọ pé ó wà okay tí ó bá ń ṣe èmi gan wọn máa ti lọ present máa ti lọ report missing person. wo ẹ̀yin méjèèjì á da kẹ́ po ẹ̀dọ́nú yín papọ̀ kẹ́ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ ṣe otherwise tí n bá take decision mi mo máa end up àti terminate dára sí mi ni ah. torí gbogbo àwọn arìn dídẹ́kù tó tó wà bẹ́ẹ̀ yẹn tí wọ́n mọ dòrẹ́mí wọ́n mọ anything they are so dormant eh and you of all people o ti wà ń bí báyìí you should know right from wrong tó má send anything ṣe tó send email sí ẹ double check ẹ tó má gbé paper wá fún ẹ cross check ẹ but rara, bó ṣe ń gbé fún ẹ ló ṣe ń offload ọlọ́mọdé kì í ṣe iṣẹ́ èèyàn tójú ẹni ìbàjẹ́ náà kí ni gbogbo ilé i work so hard for all this ẹ má bà ṣe jẹ́ mọ́ mi lọ́wọ́ náà wá dára sí mi o wá dára sí mi fún mi o mò ń sọ o otherwise. Hmm. Asimi, where are you? Who the pig? Kole? Where are you? What's going on? Ló lè máa ṣọmọ ìgbà. Òun nìyẹn o. Tọ́lẹ̀tì ni mo jókòó sí tí mo tún wà yìí o láti bí one hour ago. Ìtọ́ ọgbọ́n mi ò mi ò tọ̀ o. Ẹ́ kí n wọ orí bẹ́ẹ̀dì kí ṣẹ́jú márùn-ún máa ti lù ní àti di omíyalé àgbàrá yaṣọ ẹ̀yin ayé ìyẹ̀dẹ̀ ìlẹ́yìn ni ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ jẹ́ ṣayé mi ẹ̀yẹ fi mí ṣẹ̀sìn mọ́ ojú ti pọ̀ mi lè rìn ládùúgbò mi lè jáde mo ṣe mo déjú mọ́lẹ̀ ta ni mo ṣe ẹ̀yin ayé ìyẹ̀dẹ̀ ìlẹ́yìn ni ẹ fi mí lẹ̀ jẹ́ ṣayé mi mi ní mi ní kú tọ́ìlẹ̀tì àfi tí n bá tọ̀ tí mi ò bá tọ̀ ibi ìlàjọ máa wà ibi ni mo máa wà mi ò sún ní mi ní fojú kọ́. àrọ́ bàdá dé. arọ́ bá dádé o ọmọ igun orí àkó tẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ó jẹ́ fún akọni yan bíi lólu ọmọ àgbà tí yárùn ọ̀tẹ̀ tapọ́tapọ́ lẹ́yìn dẹ́rù ogun bá ní ogun ló burú lẹ̀sọ́ òde lépé ogun ló burú lẹ̀sọ́ òpera wọn ló kọ iyan bíi lólu ọmọ àgbà tí yárùn ọ̀tẹ̀ orí àbíkẹ́rẹ́ amúmọ́ra lórí tata dé yìí àbíkẹ́rẹ́ o ó ti kọ́kọ́ lù lọ mo wá sọ fún un pé òsàlẹ̀ bàbá ẹni làábọ̀ mo fẹ́ kọ́ bá mi súre fún un kí gbogbo ti ń yọ ọmọ rẹ̀ ti ń yọ àbúrò rẹ̀ lẹ́nu kó sì dópin lónìí ó yá kó lóhùn ọmọ ọ̀fọ̀ bá mi súre fún àṣẹ àbí ká tọrọ ń dọ́gba jẹ́ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ o àṣẹ àṣẹ àṣẹ ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ alábàádádé ìyá ń wò fẹ́lẹ́gùn ó jàre fẹ́lẹ́ bàbá ń wò fẹ́lẹ́. ¡Pero! No. fẹ́ pè. ẹ pẹ̀lẹ́ mú mi mo ti bá yín gbóúnjẹ mi wá ẹ jẹ ẹ ti jẹ díẹ̀ mú mi ṣe máa jẹ díẹ̀ ń ọmọ yìí ni ọ ọ̀rọ̀ lóyún gan mi tó dorí kọ sí gan yìí yàn mọ́ ìyẹn ọ̀tọ̀ ni wàá struggle struggle fẹ́ kàwé àtún kàwé tán máa ọ̀tún níbi iṣẹ́ ibi tí lùyìí kan dorúkọ gan òye yàn wọ́n ṣàlùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ mi lára mi. ọ̀rẹ́ kò pẹ́ ta serve tó nà mo believe pé gbogbo ẹ̀ ṣì máa dà jù báyìí lọ it's just a matter of time. so gbọ́dọ̀ pẹ́ ta serve tán kí n tó ríṣẹ́ kí n tó lówó lọ́wọ́ kò pẹ́ ta serve tán ìwọ wa gọ ọwọ́ ẹ̀ kò fóun tó ń lò ẹ̀ kò ọba máa sọ̀rọ̀ báyẹn náà àbúrí mi lèmi mú wáyé ni ọ̀nà ìlẹ́gbẹ̀ẹ́ pátá sáàbùtàn. kò dẹ̀ máa wo kinní iná ìwọ ló fa o. jọ lọ́nà o. èyí tó pọ̀ jù ìwọ ló fa náà. lọ́nà o. lọ́nà service la lọ fún ẹ ọmọ ló lọ kì mọ́lẹ̀ ló fún lóyún ẹ indigene for that matter. máa lọbẹ̀ yẹn máa sọ̀rọ̀ lọbẹ̀ yẹn useless ọbẹ̀ra ni kò sẹ́ni tí ò lè ṣe ìgbà ara là ń gbogbo ìrà yẹn ṣe ìgbà ara là ń búra náà ọ̀dọ̀ Eh, mi ò understand mọ́ mi o. kí ló ṣe wọn. mo fún wọn lóúnjẹ láàárọ̀ ìwọ̀n ọ̀jẹ̀ mo fún wọn ta lẹ́nu wọn ọ̀jẹ̀ wọn níbi ò wọn. madam. ẹ má bínú ẹ kalẹ̀. wọn ò jẹun. ìwọn eh, ò jẹun bí àkọ́wà lọ yọjú sí wọn. ok um, ìwọ fọkàn rẹ balẹ̀ mo ń bọ̀ máa yẹ sọ. ẹ má pẹ́ o. Eh, ẹ ràn sẹ́ má bínú. afa kí ló ṣẹlẹ̀. àwọn ọ̀rẹ́ mọ̀ díẹ̀ ọ̀rẹ́ mọ̀ mi díẹ̀. ṣé kò pọ̀ ṣá ah, mi ì lè sọ pé pọ̀ mi ì lè ní kó pọ̀ kọ́nà jẹ́ ń yọjú sí wọn. jẹ́ kí n máa fi ẹ lọ́gbà yẹn àbí. no dúró mi ní pẹ́. ẹ mo lọ́nà tó ṣe pọ̀ díẹ̀ lálẹ́ yìí ni. ọ̀dà ṣé kí n ṣe ṣe kí n. ṣé wa ó tán ṣó tán. ẹ̀gbọ́n wọn kí ló ṣe yín wọ́n lẹ́ẹ̀ jẹun. ma. ṣé dára síbi pé wọn ò pé òun èrè kọ òun. ìwọ bá mi pé. fún yín ti kú. mo fẹ́ bú ẹ. ẹ jẹun mi lè bá yín jàjẹ ẹ jẹun mọ́ mi ẹ jẹ ẹ jẹun náà kó lè máa fi gbé tìta ẹ jẹun fóònù nǹkan dàbáyé. mi ò rí chájà yín bí o. ń hmm? hmm? Please leave your message. Hmm? gbé náà wọn ní Mommy! Mommy! Mommy! Mommy ẹ sọ̀rọ̀! Ha! Ah! àǹtí mi láti bí ọ̀sẹ̀ kan tí mo ti ń pè yín ẹ̀dẹ̀kọ̀ ẹ̀ gbé aago mi gbogbo owó tẹ̀lé ń bèrè lọ́wọ́ mi ni mò ń sèǹdì sí yín. ẹ gbogbo nǹkan tá ẹ ṣe náà kò sí ìtò ṣiṣẹ́ ń bẹ̀. níṣẹ́ ni mo tún ṣẹ̀ṣẹ̀ sí yẹn tún peléke sí ni ẹ kàn gbowó lọ́wọ́ mi ṣáà ni mo tún wá pè yẹn gbé aago kí ni orí ṣètẹ́ ṣe ní gbé aago mi. ẹ ṣe o ẹ ṣe kan mọ́mọ́rí o ẹ ṣe kan o ṣe ìbẹ̀rẹ̀ fún alápàyà yìí ẹni fún alápàyà tèmi náà ẹ ṣe kan gbogbo rẹ o ẹtọ lóyìnbó ni ẹtọ ẹtọ dọrùn ẹ wá bí tẹ wà ní problem ẹ kọ àárọ̀ sí problem bíbá ọlọ́wọ́ máa dá. mo ti pa o. ọlọ́wọ́ máa dá fún yín ọlọ́wọ́ máa dá fún yín ní sinmi oníṣẹ́ yìí ti jẹ́ ìwọ́lẹ̀ ti kú sí onítọ́. àti dára èmi àti dídọ̀ sọ àtọ̀rù tí bá fi lè fèsì tí bá fi lè rí lásán pé mo lọ́wọ́ tí mi kọ̀ yín lásán ẹ wá jókòó wọn òkè ẹ wá jẹ o ẹ wá jẹ báyẹn sí. pẹ̀lú ẹ̀yà kọ́nà kọ́nà mo jẹ́ kọ́nà mo jẹ́. àbí èrè ọ̀tọ̀ ní ìta bá ọ̀tọ̀ tún ní ìta ń gbọ́ yìí ṣe bí torí mo ṣàlàyé fún yín pé lédì tó máa ń náìsì sí mi bí iṣẹ́ yóò wá síbi iṣẹ́ rẹ̀ ṣe ní kí n nìṣó lẹ̀ ẹ́ èmi ò dé wá understand yìí tó tún wá ń sọ yìí kò yé mi màmí kò yé mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni. <laughs> mo ti pa tìmí èmi ni mo pa wọn wàhálà mi láti mi bá kiri. <laughs> àti kò sẹ́dà tó wá ní ayé yìí tí ò ní kú àsìkò ló yàtọ̀ síra wọn kọ́ lóun máa tètè pa wá ni ọ̀rọ̀ àjò kò ṣáájú yìí ni ò wáyé mi kí ló ṣẹlẹ̀ kí ni kí ló ṣẹlẹ̀ eré pé kì í sa sa sa sa ṣàṣàṣàṣà tó fi kú èmi ni mo pa wọ́n eré ẹ̀sìn tí mò ń ṣe ẹ̀sìn burúkú kí n máa tọ̀ lé káàkiri òun láti mi ṣe ṣe ṣe ṣe tó ṣàṣàṣà ibi alájò kan lọ́sùn lọ́tọ̀ ti kú èmi ni mo pa tìbí èmi ni mo pa wọ́n àti wọ́n tó mi mọ bí tí mo ti lọ fẹnu burúkú ikọ̀ mi mọ bí tí mo ti lọ fẹsẹ̀ kọ́ tó jẹ́ pé oògùn kí n máa tọ̀ ọ́ dé náà fi ṣe bí kí n máa ṣẹlẹ́yà kiri. báwo lẹ ṣe mọ̀ pé ṣé ayé ni. Ah, mọ́mí ṣé kéèyàn máa tọ̀ ní ṣé kò ṣe ṣe ayé ni ṣé ayé ni. gbogbo nǹkan kọ́ ni ṣé ayé o tára yín ò bá ti dá ẹ lọ sí hospital ah. kẹ lọ ṣe ẹ̀ka ara yín kẹ mọ nǹkan tó ń ṣe yín kò sẹ́ni tó mọ̀ yín bẹ́ẹ̀ èmi gan tí mo jágbàlagbà yìí tí nǹkan kan bá ń ṣe mí mo máa sọ fún ọmọ mi ni ó máa gbé mi lọ sọ́spítù ó máa wọ́n bá mi wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi so gbogbo tẹ́ ń sọ pé ṣe ayé ṣe ayé yẹn ẹ má jẹ́ kọ́kàn yín lọ síbẹ̀ pé ṣe ayé mi hospital èèyàn ń tọ́ ni adúrú mẹ́wọ́ bí mo ṣe tó kí wọ́n gbéra mi lọ sọ́spítù kí ni mò ń tọ́ ni mi ò lè ṣe ayé ni iṣẹ́ ayé ni iṣẹ́ ayé láyé ni mo ti pa sí i mo ti pa sí i mo ti pa mo ti pa o. kí ló wá fẹ́ ṣe báyìí. ẹ jẹ́ kí n bàbá sọ̀rọ̀ kó lè lọ sọ́sìpìtì. àmọ́ mi ìjọba mi bá sọ̀rọ̀ eléyìí yóò ń ṣèyàn bẹ́ẹ̀ sí mi o ẹ wo ní kí n bá mi bá sọ̀rọ̀ bóyá ti ẹ̀ tẹ̀lé èyí lọ sọ́sìpìtì. kí ló ń láyé ayé ayé gbájú tí lady yìí ò ṣe wá síbi iṣẹ́ mú ah! disgrace ni lóòótọ́ kéèyàn máa dédé tọ̀ sára kéèyàn máa tọ̀ sára bá jọ náà dáìpà láyé lọ́wọ́ ẹ̀jọ́ yẹn. ṣe gbogbo bẹ ṣe ṣàlàyé yẹn ó ti yé mi gbogbo àlàyé tẹ ṣe ti yé mi dáadáa nígbà ti sọ pé ọmọ yín ni ọmọ wa náà ni gbogbo ohun tá a bá lè ṣe náà la máa ṣe lágbára ọlọ́run òun náà ti débì ó dàbẹ̀ pé ó wà lọ́dọ̀ àwọn àwọn nọ́ọ̀sì ń da lóhùn lọ́wọ́ wọ́n ṣe àwọn virus fún lọ́wọ́ and I even have an alert on my computer pé wọ́n ti check their in so as soon as wọ́n bá ti throw pẹ̀lú ẹ̀mí á lọ da lóhùn bó bá lè ṣe jẹ́ màá jẹ́ kẹ́ gbọ́ and kí n tó gbàgbé mà mo dúpẹ́ lọ́wọ́ yín eh, Déolú bá mi gbé àwọn ọbẹ̀ yẹn lọ sílé so wọ́n ti fún mi ẹ ṣé mo dúpẹ́ mà màá fún yín lábọ̀ bó bá ṣe jẹ́ mà ó dàbọ̀ mà. hello hi how you doing. fine thank you. my name is Kenny I'll be your nurse for today how you doing. yeah I'm doing well good okay. Um, Dara, I me right? Yes. Okay, ma'am, can you come sit here for me real quick, please? This place is fine. I'm okay here. Oh, no, ma'am. Um, you have to come sit here because I have to um, go through some information with you. How are you doing today? I'm okay. Um, Dara sent me right? Yes. Okay, thank you, ma'am. Can you confirm your date of birth for me, please? June 17, Seven, 14 okay thank you all right ma'am can you step on the scale for me please i need to take your measurement <sighs> is this necessary yes ma'am it is necessary <sighs> but i'm just here to see the doctor but it's part of the ethic in the uh, in our office for me to do that <sighs> let me just go in and see him. He's um, expecting um, me. Mama, I understand you want to see the doctor, but I have to go through this before you see the doctor. You don't understand. He's expecting me. Let me just go in there and see him. But you have to go through this. <sighs> Auntie, mm. she be Dr. Iferi. Be. Ẹ má worry. Ma make sure pé mo sọ fún doctor pé ẹ ti ready láti Is she? Ah, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ẹ ṣé, ẹ ṣé. Miss Delassini. Sir. In fact, ìgbà tí mọ́mí ń bá mi sọ̀rọ̀ lórí fóònù lẹ́ẹ̀kan, gbogbo ìgbàgbọ́ mi ni wípé bóyá bí àwọn ọmọ kékeré kan láti lò wá ni. Ṣùgbọ́n mo wà disappointed nígbà tí mo rí yín. Àkọ́kọ́ yẹn kì í ṣọmọdé. Ẹlẹ́ẹ̀kejì ẹ tún kàwé. Ìkẹta Ọlọ́run tó bá yín ṣe ẹwà in advanced country tó yẹ kó yé yín ju báyìí lọ. èmi náà nígbàgbọ́ lórí ewé àti egbò in fact mo ń gba àdúrà èmi náà máa ń gba àwẹ̀ bíi tìyín ṣùgbọ́n kò sí ohun tó dáa ju bíi pé kéèyàn kọ́kọ́ wádìí kí ni nǹkan náà tó wà nídìí nídìí ohun téèyàn fẹ́ lóògùn sí kódà kéèyàn fẹ́ gbàdúrà ó gbọ́dọ̀ mọ ohun tó fẹ́ gbàdúrà lé lórí ẹ̀yin wo instance àwọn bàbá wa láyé àtijọ́ ignorance ló pa ọ̀pọ̀lọpọ̀ wọn torí àìmọ̀ ẹni tó ní diabetes àbí tó ní elephantiasis ọ̀tọ̀ níbi tó máa fọkàn sí bí ìgbà tábà ní lágbájá kan ló ń ṣe ni as a result a máa fògùn orí a máa fi wo ẹsẹ̀ tó bá kú báyìí àbí tí nǹkan kan bá ṣe nítorí ohun tó ń ṣe yẹn wọn ò wò ó wọn ò lo oògùn ẹ̀ fún tó bá kú báyìí ẹni tó bá ti fọkàn sí pé ló ń ṣe báyìí yẹn ti gbé tiẹ̀ ti bá a ohun tó ń ṣe yín kò kò wà pẹ̀kúlẹ̀ sẹ́yìn nìkan ṣùgbọ́n ọwọ́ tó bá ń dùn èèyàn kì í fi sábẹ́ aṣọ. now n fẹ́ béèrè lọ́wọ́ yín tí òtútù bá mú yín àbí torí bá ń fọ yín kí lẹ máa ń lò sí. mo máa ń gbàwé àtàdúrà tí tí bá rí púpọ̀ jù mo máa ń pilé. ẹ máa ń pelé ó dá ó ti yé mi dáadáa báyìí nsìn ó ti yé mi dáadáa báyìí nsìn ó dá mo kàn fẹ́ fi yé yín pé ẹ̀yin nìkan kọ́ lẹ wà nínú situation tẹ wà yìí ẹ̀yin nìkan kọ́ millions of people out there are having the same problem and similar problem with what you are having but the most important thing ni wípé ẹ̀dá gbọ́dọ̀ mọ kí ni nǹkan tó ń ṣe gangan tí ẹ bá wo street wa yìí gẹ́gẹ́ bí ṣe ń ṣàlàyé fún yín tẹ bá wo street wa yìí àtọkùnrin àtobìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn nú baggy jeans àbí kàn wọ skirt gbà tó tóbi underneath there is something we call catheter bag as a result of the weakness of the bladder you are not alone on this now nǹkan tí mo fẹ́ bèrè kinní kan lọ́wọ́ yín sí kí ló dé tẹ́ ẹ refuse fún wọn lẹ́ẹ̀kan tẹ́ ẹ jẹ́ kán ṣe àwọn virus yín lẹ́ẹ̀kan. Ah! ẹ kú bí mo ṣe tó sá ẹ wá dúró mi tí bá jókòó síbẹ̀ wọ́n á máa bí mi pé kí ló gbé mi wá síbi. Ah! ìtìjú òwe ni mo fẹ́ fi sọ ìtìjú ni pé mo máa máa ṣàlàyé pé mo tọ́ mi lè sọ sá mi lè sọ. ó I can understand ṣùgbọ́n mo kàn fẹ́ mú kẹ́ mọ̀ wípé ibi téèyàn ti ń tàṣírí ẹ̀ náà lọ́dọ̀ ẹni tó lè gbálẹ̀ wọn ló kókè ìfarapamọ́ fẹ́ni tó máa sìn ibi náà lẹ ti lè ṣàlàyé ṣé wàá rí kíní tí jẹ́ kí wọ́n ṣe yẹn ẹ máa padà lọ ṣe nítorí àti ibi tí ṣe yẹn la máa ti bẹ̀rẹ̀ láti ṣe àwọn test tá a máa ṣe yàtọ̀ sáwọn virus yẹn wọ́n máa tún gba àwọn urine yín wọ́n máa gba ìtọ̀ yín wọ́n dẹ̀ máa gba blood yín because àwọn test kan wà tá a máa ṣe láti lè fi determine kí ni nǹkan náà tó ṣẹlẹ̀ gọ́gọ́ ibi tá a bá ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn gọ́gọ́ even pàápàá tá àwa bá ṣe ti wa tán àkúrà àtúnṣe wé àtúntì bò wọn àṣọ yín nítorí pé mo rí pé bẹ́ẹ̀ ni gbàgbọ́ yẹn wà bẹ̀tẹ̀ má wọrí ẹ jẹ́ ká kọ́kọ́ mú kí ni ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ náà so ẹ máa padà lọ sí ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ ni. diolu hmm? mo ti gbà mo ti gbà fọ́gà mi o yorùbá dẹ̀ sọ wípé ẹni tí kò bá gba kádàrà ó máa gba kodoro mi ò gba kádàrà a long time ago but nísìn orí mi ti pé mo ti mọ nǹkan tí mò ń ṣe see for a very long time ni mo fi pé dára sí mi ni ọ̀tá mi dára sí mi ló ń block mi ló ń dínà mi but my darling dára sí mi kò block mi in any way èmi fúnra mi ni ò ta ara mi èmi gbogbo ní mi ìmọ̀ nǹkan tí mò ń ṣe wo Díolú ẹ̀bẹ̀ kan ni mò ń bẹ̀ ẹ́ and inú mi dùn gan wípé mo pè ẹ́ ò dé dá mi lóhùn Ọlọ́run máa kún ẹ lé ìwọ náà wò mí ṣébi tó yẹ kí n wà ni mo wà ẹ́ àwọn tí wọ́n dé lẹ́yìn mi even ìwọ gbogbo yín náà ti promote gbogbo yín lẹ́yìn ṣe dáadáa lẹ́ make good money bọ̀ mo jókòó sójú kan bẹ́ẹ̀ mò ń dìtẹ̀ mò ń ṣọ̀tẹ̀ Beatrice tó tún jí ọ̀rẹ́ tímọ́tímọ́ mi òun náà tún kọ̀yìn sí mi kò ṣe dáadáa sí mi mọ́ ibi tí mo ti wá rò nìyẹn pé ó dàbí ẹni pé mi gan-an ni mi nífẹ̀ẹ́ ara mi èmi kọ́ gan-an ni mò ń ṣe ara mi jọ nítorí Ọlọ́run bá mi bẹ dára sí mi ṣébi tí mo wà ló yẹ kí n wà ó yẹ kí n ti kémi náà kí n ti ní ọ́fíìsì kémi náà ti wà pa kí n ti máa live large mo ti wà ń bẹ́ẹ̀ for a very long time kò sí kankan tí mo achieve mo kò wá ń bẹ̀ náà ni Ọlọ́run má jẹ́ kí n máa padà sẹ́yìn kí n máa padà sẹ́yìn jọ bá mi bẹ̀ mo ti gbà sórí ṣọdá páàdì tí mo gbé gàràgàrà yẹn ó ti wálẹ̀ mo ti drop ẹ̀ bá mi bẹ̀ pé kó jọ mo ti ready mo ti ṣetán o kó kọ́ mi níṣẹ́ kémi náà kí n wà pa kémi náà kí n mọṣẹ́ because mo realize pé tó bá jẹ́ pé mo mọṣẹ́ ni mi ò ní máa feel pé dára sí mi ń ṣe mí èmi kò má ti mọ̀ wípé iṣẹ́ tí mi ò mọ̀ òun ló fà because ìwọ náà imagine tí any bonus bá wá àbí overtime or anything wọ́n máa ní kí n máa lọ wọn ò ní pè mí sí any opportunity wọn ò ní pè mí sí bó wo mo ti gbọ́n that's the story as in mo ti gbà kó bá mi bẹ̀ i know she's your friend and she's my friend too i am ready to learn bá mi bẹ̀ kókó jọ kó put me through please. wow wow inú mi dùn gan ni o inú mi dùn pẹ̀lú nǹkan tí mo ń gbọ́ tó ń sọ yìí má jẹ́ ń parọ́ fún ẹ ìgbà tó ṣáà ń invite mi kí n wá bí mo kọ́kọ́ ń sọ pé kí n má wá ṣùgbọ́n nǹkan kọ́kọ́ ṣáà tì mí lọ́kàn mi pé kí n tiẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ inú mi dẹ̀ dùn pé mo wá èyí tó múnú mi dùn bẹ́ẹ̀ gangan ni pé ìwọ gangan ló realize pé nǹkan tó ń ṣe kó bójú mu kó dà because tó bá jẹ́ pé èèyàn kan ló ń sọ fún ẹni o lè má gbọ́ ó dẹ̀ lè má gbà tọ́lá àwọn Yorùbá bọ̀ wọ́n ni tá a bá ń sọ fún kò ní gbọ́ kò ní gbà kò ní gbọ́ bẹ́ẹ̀ náà ni kò ní gbà kò síbẹ̀ ṣe lè bá sọ kò ní gbọ́ kò ní gbà téèyàn bá ronú fún aláàrẹ̀ pé nǹkan tó ń ṣe yóò dáa ah á jẹ́ pé ẹni yẹn ti ṣetán àti change ni sórí lóòótọ́ gbogbo wa la pàdé ńbẹ̀ yẹn tó jẹ́ pé iṣẹ́ ló pa wá oníkálukú dẹ̀ ló ní challenges ti ṣùgbọ́n nǹkan tó oníkálukú ń ṣe láti overcome challenges ẹ̀ kò ń ṣe gbogbo wa lámọ̀ tó rà bára wa dé ni jọ èmi fúnra lára mi ṣé o bí a láìkí iṣẹ́ mi ni ẹ́ floor manager ó mọ̀ pé mo sọ fún yín náà pé floor níṣẹ́ mi mánéjà abẹ packaging ni èmi gan láìkẹ́ ṣùgbọ́n mo gbà pé ibi tọ́lọ́run ṣì sọ pé kí n wà nìyẹn ṣùgbọ́n mi dúró dúró ṣé wọ́n mọ̀ pé èmi lọ school. really. yes ǹjẹ́ wọ́n mọ̀ pé in two months ma invite everybody from graduation. Hmm. jọ ǹjẹ́ wọ́n mọ̀ pé ibi tá a ti ń ṣe company gangan ló ń sanwó school mi òmò wọ ọgàn òmò ń pé company wa wọ́n ní program tí ó jẹ́ pé ní tó bá wù láti lọ sí school wọ́n á dẹ̀ máa sanwó ẹ̀ tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú company ok èyí tí ó máa yà ẹ́ lẹ́nu bẹ̀ ni pé wọ́n ti ṣetán àti promote mi o. really? wọ́n máa gbé mi lọ sí another branch èmi dẹ̀ ni màá head ibẹ̀ congratulations. so àti bá dára sí mi sọ̀rọ̀ kò ń problem ìwọ náà mọ̀ ń pé dára sí mi gbogbo àwọn tó dé lẹ́yìn ẹ̀ òun ló kọ́ wọn títí táwọn ọmọ yẹn fi rí promotion hmm. tọ́lẹ̀ fi rí kéékèèké kéékèèké fi sí owó tó ń gbà kò ń problem fun. un hmm. tèmi gangan ò bá bá sọ tí approach ẹ she likes you kò sẹ́ni you like ẹ we all like you a mọ̀ pé ìwà ẹni bó ṣe ń ṣe nìyẹn but seeing this new you ah àtúlọ̀ọ̀fẹ́ ó dẹ̀ dá mi lójú pé gbogbo apápátá la máa join hands together láti make sure pé ìwọ náà ò kọjá ibi tó wà yìí lágbára ọlọ. okay now i'm happy <laughs> kí ló máa jẹ kí ló máa mú máa tẹ́ sí rẹpẹtẹ gan ni o. <laughs> anything to bá ti Okay, she will mind swallow or anything. swallow Okay, but <laughs> o ṣé Me god bless you. <laughs> tiẹ̀ nínú pọ́rọ̀ òun ló wà lówájú mi òun náà lèmi náà mo check nínú kọ̀ǹpútà yẹn and uh, ká dúpẹ́ lọ́dọ̀ wípé uh, level tó wà yìí ó yìí wà manageable and uh, as it is now the first measure we are taking òun ni wípé the same way you have been doing while you were fasting tó máa ń set alarm tó máa jí ẹ tó máa ṣe prayer tó máa ṣe gbà tó máa ṣàwọ̀ yẹn. the same way I want you to be setting alarm on your phone, intermittently alerting you to go to the bathroom to empty your bladder. That will prevent overflowing. So let's start with that for between three to seven days. Let us have that observation. This does not prevent you from going about your work and every uh, activities of daily living. Go to your work, your social life, your everything you are doing, and make sure you make yourself happy. And just remember at all time to be emptying your bladder frequently. Let's observe this between three to seven days, and from there we know the next step to take. I hope that is very clear to you. ṣáà máa bínú sí mi ẹ má bínú. èmi ò kúkú bínú àmọ́ ọ̀kọ̀ọ̀kan tó kàn dùn mí ni pé mo pè ẹ́ títí títí o ò gbé aago bí olú náà pè pé pé o ò gbé aago ó tún wá ṣe the worst àwọn hr tó yẹ kó contact kó contact wọn ó bùkún díẹ̀ eh, only a problem shared is halfway solved. Whatsoever to ban go through, speak to somebody. Eh, me, be no, it's, all okay. Sure, me here. But, uh, mo ti approve àwọn HR pé kó padà ní next week bọ̀tàmọ́ tó bá dé dára sí mi iṣẹ́ pọ̀ iṣẹ́ pọ̀ gan o jọ torí tọ́ lọ́rùn àti pé ṣọ́ra àwọn ladies yẹn mo fẹ́ kó bá mi fà wọ́n mọ́ra teach them what you know mo mọ̀ pé ìtọ́ wọn máa ṣe orúkún fún wà nínú wọn don't pay them no mind owó ṣàbá mi kọ́ wọn it's for their own good for your own good for my own good you go jọ torí tọ́ lọ́rùn ṣọ́rọ̀ mi yẹ can't wait to have you back next week eh? and what's to one that go bá ń go through? ìrìnàjò ẹ̀dá láyé ọlọ́run ló mọ̀ ọ́. Ah, ọmọ tó ta lẹ́nu. Tell you hi. Ah, nothing much. Hope you are not watching porn. Oh, we're taking it easy. You're saying that from back to back. I know. I know, but take it easy, brother. october ló tún ṣe ń sìn ni. mi ò wá jẹ ọ in fact i'm not there. why are you looking at me like this mi wà comfortable pẹ̀lú look yìí rárá o. I, am not getting this what I'm not getting is you signed a contract. o lọ síbi kankan ọtí tó bá sọ nǹkan tó ń ṣe fún mi. you met this guy you did it for me o jẹ́ kí n mọ̀ báwo ló ṣe fẹ́ kí n trust. ẹni tí èèyàn bá trust lè máa recommend not someone like you so you two you are stalking me you are suggesting polygamy for me right. mi ń ṣe irú ẹ̀. ìgbà tó bá ní ìdíwọ́ ní ìfẹ́ ojú ẹ̀ máa wálẹ̀ i ló máa ṣe mí gẹ̀gẹ̀ àsínú mi máa máa ṣe é bẹ́ẹ̀ ní pé mi ò rọ́kùnrin rí ọjọ́ how how to start this.